We give you praise, we give adoration. We thank you for your word, we thank you for your grace, we thank you for guiding us. We thank you for bringing us together one more time. We pray that you take dominion and your presence will be greater and in our midst tonight.

and let the will of Satan, the will of the devil, the will of the demonic forces be cancelled in our life tonight. In Jesus' mighty name. Amen. Amen. Please listen up. Welcome to Greater Works. Amen. Amen. This week is full of greater works. God wants to start greater works with us nyankopɔn pɛ sɛ ofi edwuma kɛse ase ne yɛn. they want to manifest something great in our life. ɔpɛ sɛ ɔde nneɛma kɛseɛ bi deɛ wɔ yakurabɔ mu. they have seen. yàrá bɔnni. they have seen. wọ́n ehu. that we don work in greater works. sɛ yɛn nante wɔ edwuma kɛse yɛn. so we can place this week down. nti yɛde na ɔtwe wia to hɔ. that we work in that greater works. sɛ yɛ bɛ nante wɔ sɛ edwuma kɛse yɛn mu. amen. amen. john five twenty. john five twenty. C'est verbally. John 5 say, For the Father loveth the Son. And showeth him all things that he doeth. And he will show him greater work than this. Uh, uh, that he may marvel. Say the Father loveth the Son. God loved Jesus Christ. Nyankopɔn ɔdɔ Yesu. And he has shown you greater things. Na ɔkyerɛ ne nneɛma kɛseɛ. Say they they are more greater. Nanso akɛseɛ paa bebree so wɔ hɔ. They are more deeper than the one he showed him. A ɛso si yi a wakyerɛ no. And He is going to show him again. Na ɔbɛsan akyerɛ ne bio. That he may marvel. Na ɛbɛyɛ ne nwanwa. Amen. Amen. Amen. Amen. That he may marvel. Na bɛyɛ ne nwanwa. Amen. Amen. God want to do greater works. Greater works aseɛ. that people will marvel. a ìgbà bẹ́yẹ nkurɔfo wọn wa. in the man I was saying. anɔpa no na mi ka. that when we were in the world. sɛ yɛ wɔ wiase mu a. when. yɛ wɔ wiase mu. sɛ yɛ wɔ wiase mu. nabi yɛ wɔ wiase mu. when tama yɛ wɔ wiase mu. ɛnna yɛ wɔ wiase mu. that God was doing greater works through Jesus Christ. nyana kókó ẹ yẹ ètò akẹ́sẹ̀ fún Yesu sùn. and we were marvelled. na ẹ yẹ yẹ nọ wa. amen. amen. but now. To the death of Jesus Christ. We become the sons and daughters of God. So this scripture does not belong to Jesus Christ only. It now belongs to you and I. So he will show us greater works. E. That the world will be marveled. E that those who are in the world will marvel. E he said that The father raised up the dead. Ọ̀sìn na ẹja nínà ní ewufu ọ. He was talking about the greater works. Ọ̀kasa ẹ̀fẹ̀ ìnùmọ̀ kẹsì ẹ̀. That the father raised up the dead. Ọ̀sìn na ẹja nínà ní ewufu ọ. The person is dead already. Nípa ni wẹ̀wú dàda. And the father raised the person back to life. Na ẹja nínà ní ní bàbá mú bìó. A time came. Ẹ̀mìrẹ́ ẹ̀dùnyẹ̀. When Jesus was on earth. Ẹ̀mìrẹ́ Yẹ́sù wọ́n yà sí. His friend died. Nàdàfọ̀ ewì. Who was called Lazarus? Ayẹ̀fẹ́ ni Lazarus. But for four days. He died. Oh, And he not only died, Now when we he was buried also. Now So when he came, Mary and Martha was telling him that your friend is dead already. The hope is gone already. There's nothing that can be done again. They believe that you will raise again, you will rise again. But in the day of judgment or in heavy time. ẹ wọ àtẹ̀mọ́ dànù. amen. amen. but Christ said. nasu kristo sí. though he is dead. na wòwú sẹ́ wòwú diẹ. but still he can he can come back to life again. àsọ̀fẹ́ ti ní àbànkọ́mú bìó. wọ́n sẹ́ the father raised up the dead. ọ̀sẹ̀ jánu ẹ̀yàn ní òwúfọ̀. so the father taught Jesus Christ. ǹjẹ́ jánu ẹ̀ tún ẹ̀ kristo. how to raise the dead. ìsẹ́yìn ẹ̀yẹ̀ yá ní èwúfọ̀. he loved the son. ẹ̀sẹ̀ sọ̀tọ̀ ọ̀bẹ́nu. and he taught the son. ǹjẹ́ ọ̀kyerẹ́ nù. how to raise the dead. Tonight, God loves you. You are that son that He's talking about. Ah, And He's going to teach you how to raise the dead. He's going to tell you how to raise dead situations. Things which are dead. He will teach you how to raise it. They told him his, he he his, his marriage ọ̀pọ̀. But he is there for four days. Wẹ̀wú dáná ẹ̀. All his body is decaying by now. Ètí bèbè nínú àpọ̀. Nothing can be done on it again. Ètì mi ẹ̀ ní àfáhùn bì o. They have been buried. Yẹ sí ẹnu. And everything is gone already. Bìbí akọ dada. So there is no hope. Ètì ẹni sọ ni họ. He said go and show me the tomb. Ọ̀sìn ìgbọ́dọ̀kọ̀ kyẹ́ nánu. After they went there. Na ọkụkọ họ. He just thank God. Ọ̀dànyà Because the father have showed him greater things. Ẹ̀sán ẹ̀sán ìjọba ọ̀kyẹ́ ni ọmọ He has shown him greater works about how to raise the dead. ẹ̀fọ́ sẹ́yìn ẹ̀yà lè wù fọ́ mu. how to bring dead things alive. sẹ́yìn àyẹ̀dẹ́ ewu fọ́ bá ń pẹ́ mú bí o. so when you go there. ètò ọkọ ọ̀hún nù. he don't need to struggle. ẹ̀wù ìyẹn sọ ọ̀bẹ pẹ̀rẹ̀. he don't need to cut himself. ẹ̀wù ìyẹn sọ ọ̀bẹ tura nì mú. the people of Baal. báwo kọ̀ fún mi. but they were cutting their self the prophet of they were cutting their self. nàkọ̀ ṣẹ̀fọ́ náà mo ti jọ́ ìjọ they were all kinds of things. but nothing happened. because God never showed him anything but God show you greater works. na nyankopɔn akyɛ wo nnwuma kɛseɛ. and you learn that greater work from him. na wo bɛ sua saa nnwuma kɛseɛ ne firi ne you don't need to struggle. ɛnu nyɛ sɛ wo bɛ pɛrɛ. you don't battle for certain things. ɛnu nyɛ sɛ yɛ bɛ kó ɔmá nyɔm pínpín mu. you speak slowly. wo bɛ kasa bɔkɔ. but greater things happen. nanso nnwuma kɛseɛ esisi. you don't scream for long. yɛn ne dede nkyɛn. you don't struggle yourself and put yourself on the ground and. yɛn bere ɛka wo ho no. yɛn

you. Na mẹ́fà wò wà yẹ. God want to answer you. Nyàkúbọ̀ bẹ̀ sọ̀ má wò wà yẹ. He say and I will show you. Ọ̀sẹ̀ na mẹ́tìrẹ̀ o. Greater thing. Nyọ̀mà kẹ́sì ẹ̀. God want to show us greater thing. Nyàkúbọ̀ bẹ̀ sọ̀ ọ̀jẹ̀ yẹ kẹ́sì ẹ̀. Thing that will save the world. Nyọ̀mà ẹ̀dẹ̀ wù sùn yà nù. Thing that the world will see and marvel. Nyọ̀mà ẹ̀yà sí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ yẹ ọmọ wa. God want to show us that greater way. Nyàkúbọ̀ say just call just call. Ọ̀sẹ̀ wọ́n tẹ̀ fẹ̀. He is waiting for your call. That's why we are waiting they are calling upon him. Àti ẹ̀fẹ́ ẹnu. The father. Sẹ ẹja. Show me greater ways. Ṣé mi ni ma kẹ́sì Just have time for him. Wúdẹ ìyàgbé mọ́nù. Just sit down quietly. Wúdẹ tìlẹ̀ hó bọ̀kọ̀. Have your pen and paper. Fàwọn bẹ́ẹ̀ ni wò bẹ́ẹ̀. And say father I am ready. Ẹsẹ̀ ìjà máa yẹ ready. I am ready to write down greater ways. Àmì ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ Musa mẹ́tọ́ ni ma kẹ́sì. I want you to show me greater ways. Ìfẹsẹ̀ ìwúchẹ́ mi ni ma kẹ́sì. I want to work in greater ways. Ìfẹsẹ̀ mi náà ti ni ma kẹ́sì. I am working small things for too long. Màlá tí ni ma kí tí wọ́n máa jẹ. You created me in your own image. ẹ wọ wọn awusa so. and you are a great God. na wọn yẹ nyamikẹsẹ. I want to be like you. mi pẹsẹ mi yẹ sẹ I want to walk like you. mi pẹsẹ empowerment. Oh, Show me. I'm calling upon you. Nàmi tún fẹ́ He say call upon me. Ọ̀sìn I was saying when Christ wanted to start his ministry. Nobody knew him. Oh, we heard of him 12 years. When he went to the um, the pastor, the priest, then that they were teaching him, that they were discussing things. From 12 to thirty, nobody heard anything about him. To he went on into the wilderness. Kò sí sí ọkọ̀ wilderness o. And call upon the name of the Lord. Na ọ̀pọ̀ na púpọ̀ di. Christ came as man. Na Kristo ẹ̀bà ṣe nípa. So we have to follow the principle of man. Ìjọba ọ̀sẹ̀ òdì nípa náà sùn. Before that greater work will manifest upon us. Àṣà àná ìdáhùn màkà sí ẹni ẹ̀jẹ̀ tí wọ́n náà bá. If you don't follow that principle. Ṣé wọ́n ń dín sáà ń ṣiṣẹ́ yẹn ní sùn? You no man work in greater ways. Wọ́n ti mí ẹ̀ God is a principle God. Yàkùkọ ẹ̀yẹ̀ ṣẹ̀yẹ̀ So you have to go and pass. You have to go and pass. And wait upon the Lord. He have to go and wait upon the Lord. And wait patiently. He was not in hurry to go. What I wanted for nine days. So I am tired. Let me go and rest. Nine days came he was still waiting. Náà ọjọ́ yìí. thirty-nine days came. thirty-nine days came. he was still waiting. Náà ọjọ́ yìí. until the fortieth day. Ẹ tó pé forty days nù. he was still waiting. Náà ọjọ́ yìí. and God came to reveal himself mightily. Nàìjíríà kúkọ ẹ̀bẹ̀ tẹ́ ẹ̀ wọ́n ẹ̀jẹ̀ ẹ̀ lẹ́gbẹ̀sẹ̀. then when he came out. ẹ̀jẹ̀ náà bí èèyàn. everybody heard about him. òbí ẹ̀ ti nìkan. this twenty-one days. that twenty-one days wey. don't leave some out. Men jẹ́ bí wò. wait patiently. ó dẹ̀ jẹ́ wá bójú ẹ̀ wò. and call upon the name of the Lord. nàìjíríà kúkọ lòun. he said and I will answer you. nọ̀sí I will reject you. ẹ̀jẹ̀ sẹ́ sí wò. he said I will answer you. mi bá bá wà if God answer you. ẹ̀sẹ̀ lè kúkọ́ bá wà you are blessed forever. wọ́n yẹ ìṣúná fi bọ̀. if God answer you. ẹ̀jẹ̀ mi bá wà your situation is done forever. ẹ̀kú when someone is praying for two hours. sẹ́kọ̀ bí bọ́ ń bá two hours. no matter what the language is. sẹ́ni àkásà ti di à. and God is speaking to somebody. lẹ́yìn. to speak. Ẹni sùn yẹ ní sùn. Because this time I am speaking. Ẹ̀sìn sí ẹ̀dẹ̀ máa mi kàsá. But your situation. Náà sùn hún hà nù. God is speaking. Nyàkúkọ rẹ̀ kàsá. You spoken for too long. Ọ̀kàsá àjẹ̀. You have spoken for too long. Gbogbo kàsá àjẹ̀. It's time for God to speak. Na ẹ̀mí ẹ̀dọ́ ọ̀rọ̀ nyàkúkọ sọ̀sọ̀. He said call up upon me. Màsí na sún fúrẹ̀ mi. And I am ready. Na mèsè sè mi mú. To answer you. Sábà máa wà. I am ready. Na mèsè sè for you To show greater way. Sábà ẹ̀ that the world may marvel. Sẹ The father will raise up the dead. And he quickened people. He quickened Okenya among the Okenya. Na Okenya nkọ̀fọ́ tún bèbí. Amen. Amen. God wants to do the same thing. Yàkùkọ̀ pẹ̀sọ̀ yẹ sàn. Christ and you shall do greater works. Yàkùkù sẹ́nà bẹ́yẹ̀ ń bẹ́yẹ̀ yọ̀mà kẹ́sìẹ̀. Christ said. Kristo sì. You shall do greater works. Mo bẹ́yẹ̀ yọ̀mà kẹ́sìẹ̀. Because I'm going to the Father. That time he was with the disciples that time the, the disciples were not doing any greater works. na sábẹ̀ náà ṣẹ́fọ̀ ní tìmí yẹn lọ́mọ akẹ́sẹ̀ yẹn. until he went to the father. ẹ̀kọ́ sì sẹ́ ọ̀pọ̀ ẹ̀ta ni jẹ́. when he went to the father. na ọ̀pọ̀ ẹ̀ta ni jẹ́. the power came mightily. túnbí ní ẹ̀bà kẹ̀sí ẹ̀. upon the disciples. ẹ̀bà ṣẹ́fọ̀ ní sùn. and they were walking in greater works. na ọ̀wọ́n náà tí wọ́n lọ́mọ akẹ́sẹ̀ yẹn. tonight. anadu wẹ̀. Christ. Christo. is with the father. ọ̀wọ̀ ẹ̀ta ni jẹ́. and you will do greater works. na ó and the world will see. Na ìyá sí ni bẹ́ẹ̀ wò. And marvel. Na ẹ̀bẹ̀ yẹ òun. He says I do greater work than I did. Na ọbẹ̀ yẹ ìyọ̀mọ̀ akẹ́sẹ̀ ẹsẹ̀ ní àmì yẹ ẹ̀yẹ nù. If Christ is raising Lazarus. Na sẹ Kristo ẹ̀ na live Lazarus. Who was dead for four days. Àwọn ewu ń dán náà. And we are being greater than he did. And we are being greater. Ẹ̀yẹ́ ní ní kẹ̀sí ẹ sí àwọn yẹ̀ yẹn. Than he did. Sẹ́ni ọ̀yẹ́ yẹn. And we are going to raise people. Nyẹ̀yẹ̀ bẹ́ẹ̀ bẹ̀ nyẹ̀ ní nkọ̀fọ́. Even one year when you are there praise him. yɛbɛtumi anya ne wɔ. if only we believe. sɛ yɛgyidi nko adeɛ. if only we can believe. sɛ yɛbɛtumi agyie deɛ. we can do greater work. yɛbɛtumi ayɛ ne ma kɛse. greater thing will manifest in our life. nyɔnma kɛse bɛbɛ ni wɔ yàtɔ abɔ mu. God is waiting for the Lord. Nyakubɔ ɛ nyakubɔ ɛtwa wo frɛ. amen. amen. it's waiting for you to call him. ɔtwa wo sɛ ɔbɛ frɛ that he will manifest himself strongly in your life. sɛ ɔbɛ dɛ ni wɔ di kɛse wɔ wɔ amen. amen. let's read something in Matthew twenty 21. 42. 42. The Jesus answered them. Jesus said unto them, Did he never read the scriptures ame ne sɛ nam ne ŋa no. ɔnkɔ asɛm pɛ mi ba. ɔmɔ hɔ mu nyika bu ɛko. the stone. ɛ akuba no. have been rejected. yapo no. nobody honor that stone. obi a fɛ ni diɛ ma sa kuba. wosi yɛ dɛ. ɔyɛ na ɔmo mi ni. nipa ti n tan bɛ lɔ. ɔ mi ni nunɔ kɔ ti dɛ. nipa ti n tan. nunɔ ti dan nɔ. awo busua ni mu. nyɛ wo ku ɔmi. jimi paa. a jimi bɛ nɛgɛ jimi. nipa se all kinds of dirty things. nkɔfo ɛka ndɔma ɛyɛ fi ɛka ho. the stone have been rejected. ɛsɛ sɔ pɔli yapo no. there is no honor upon the stone. ɛyɛ people dey stand for that thing. bìbí bìbí pẹ́ bí ẹ̀ fi mu. amen. amen. amen. lọ́tútútù bá pínlẹ̀ ọkọ̀yàn tẹ. amen. ṣe ẹnu bẹ̀yẹ ìṣèlásù bọ́tí tù. that same foolish thing. ọ̀sìn náà sáà di jíjà ẹ̀. that people have been insulting. àìmọ̀ fún ẹdídì náà tẹ̀. that people don honour. àìmọ̀ fún fún ẹdídì ẹ̀ mọ̀ rẹ̀. that people don give any respect to. àwọn fún òkú bí ẹ̀ mọ̀ rẹ̀. that same story. ọ̀sìn sáà àkúgbà kúrò náà. have become the chief cornerstone. ọ̀bá These are greater words. Oh. So. That thing that there's no value. For that thing to become value. It takes greater words. Eh, that people don't go to any place. Sọ ọbẹ̀ àkókò bẹ̀bí à. That people don't honor into into any place. Àìpọ̀fọ́ àìpọ̀ òun ní díẹ̀ mọ́nà òbí bí ẹ. For the same thing. Na sáàdì kúrò náà. To be accepted. Sẹ́yẹ bẹ́sẹ̀ ń jẹ́ àtúmù. You need greater ways. Ẹ̀yìn àdùnmọ̀ akẹ́sì. Even Jesus Christ. Eh, was rejected many times. But that same Jesus Christ became the Savior. The same Jesus that you and I killed ah, on the cross. So that we rejected. Ah, that we don't need you now. our ah, life. That same Jesus became the Savior of our soul. He came to save us. Maybe I've been rejected. You have been greater works. If we manifest in your life, the same people who reject you, they will start to accept you again. Oh, they start to bring you closer to your side. Amen. Amen. Amen. Yom tɔ le Amen. Amen. Amen. Ẹ̀yọ̀ òwúrọ̀ ló lè yẹ̀ who did this thing. Ọ̀sẹ̀ ìyàkúbọ̀ lè yẹ̀ wẹ̀. The father says. I will show you greater ways. was rejected. Akino Yakuno. The same father. Yakuno. So that rejected him. Akino Yakuno. Greater things. He made that thing great. Oyesabini kese. And they, that thing became greater again. Na Akino Beye kese. The same you. Sa Ukrona. That when the family meets that they don't even remember you. Ebusiani Shema Yenkai Ukrona. Because there's no value. Esa They don't see any good thing. Ọmọ òyìnbó àti pé bí ọmọ. That same you. Sáà wúkúrò náà. Have become the person when they meet they don't come they don't want to see them again. wọ́n pe aṣọ fún ilé ìṣèwọ́ náà wù nínú àwọn òtí mi. I said this is the doing of the Lord. wẹ́ ẹ̀yẹ ní àkókò nínú ẹ̀. it It's marvelous in our eyes. ẹ̀yẹ́ ló wá ẹ̀wọ̀ yẹn ní sòrò. the great greater ways. na ìyọ̀mà kẹsẹ̀ nù. bring marvelous things. ẹ̀dì ìyọ̀mà ìyọ̀mà ẹ̀yẹ̀ wò bá. it shakes the world. na ẹ̀wọ̀ sóyún bí a ṣe. it makes everything marvel. na ẹ̀yẹ́ bìbí àmà ní ẹ̀wọ̀n wa. people say so wow. ìpàfọ́ òun náà wọ́n ká sẹ́ ẹ̀. this can only be the doing of the Lord. na was listening to a preaching one day. Na mi tie preaching that room. And I was telling a, a very poor man. Na papa bi oye ihe That God changed his life. Anyakubo sisan na bra. That God bless him miraculously. Nyame ehyira no bebree. That man was never respected in anything. Na saa papa ni yɛ kunu obi bi ɛmu. He went to his pastor. Ọkọ ni pastor hɔ. He said pastor. Ọsẹ sọfọ. I can't stop money from coming to, to my account. Mi ti mi ẹja yọ sika awọ my account mu. He said I can't stop it I can't prevent money from coming from my account keep on coming every day. Sìkánà àbídá náà ẹ̀bà mi ti mí ẹ̀ ń sọ̀kú nù. I've never heard this thing before. Mèsì mi tí ìwé bì dà. He said that in Nigeria, some one of the states. Ọ̀sẹ̀ wọ Nàìjíríà kú ní bàkú. The whole street. Ẹ wọ fíìtì sún ní yìnyín. All the building over there. Ẹ̀dá e náà wọ́n sún yìnyín. Belongs to me. Ẹ̀yẹ e mi di yàn. The same man. Sábà pákó náà. That nobody respect. A ò bí ẹ̀gbọ́n. Who was very poor. A ò yé òyìnbó yìí. He said the whole street. Ọ̀sẹ̀ wọ̀ lọ́lẹ̀ panu. Like Abeg street like this. He said must avert dominion. Ẹbí àdékò dominion. All the building on the street on the roadside. Ẹ̀dá náà ló kọ́ ni wọ́n yìí Everything belong to one man. Ìbí ayè ní bàbá kú bẹ́ẹ̀ This man will never be poor. Sábà bá òkun ní ìyá àjà. Can you imagine? Ọ̀sán wo wo fẹ́. Even if you have one team at home. Sàwọn ní ẹgbẹ́ bá wà púpọ̀. See the mother come into your account. Ó lè ṣe ṣe ẹ̀ bá wà. Account. For the whole street money to belong to you. Nàṣẹ ẹ̀dá ẹ̀wọ̀ kọ̀ yìí náà yẹ wò di à. You are a very rich man. Wúyẹ̀ nípa jíjù. He everything belong use you greater way. Nyankopɔn de ni yɛ nnwuma kɛseɛ. Because he waited upon the Lord. Ɛsan sɛ ɔka Nyankopɔn ani. He never rushed. Wampere ne ho. He knew. Onim. That when he called upon the name of the Lord. Bɔ Nyankopɔn din a. God will show him greater things. Nyankopɔn bɛ kyerɛ ne nnwuma kɛseɛ. And he spent time. Na sa ọsẹn rẹ. waiting upon the lord. na ọjọ ìyàkùpọ̀. and God show him greater ways. na ìyàkùpọ̀ ọjọ́ ìyàkùpọ̀ kẹsì. and God thanks him for him together for good. ìyàkùpọ̀ yie. You bless him around Na ọ̀ṣirà ló bèbè. Make patiently. Na ó dẹ̀ ní abitrẹ̀. This week. Na ọdún wẹ̀. Is for greater works. Ẹ̀wọ̀n wọn bá ìlú Màkẹ́sì. Is for the manifestation. Ẹ̀wọ̀n wọn bá ìlú Màkẹ́sì yẹn. For greater works. Ẹ má ìlú Màkẹ́sì. We wait for too long. Ìwọ ọjọ́ ọjọ́ yẹn dùn. It's time to enjoy. Ẹ̀mí ẹ̀mí sọ wọ́n bẹ́ẹ̀ jẹ. For that greater works. Ẹ̀wọ̀n sáà ìlú Màkẹ́sì yẹn. Amen. Amen. Let's go to the Deuteronomy thirty-two thirteen. God is doing greater works. And he's still working. Now, so you have never stopped working. You have never stopped doing greater works. His greater works It's been manifest in our life. Though we are small today, but after this week, God manifests His greater works in our life. You will never be small again. You walk in greater works and people will see and marvel. That this is the doing of the Lord. You have no option but to rejoice in it. Amen. Amen. Amen. Amen. Deuteronomy 32 verse 13 yɛkane yɛmayi yono sukwami ano. ɔsi ɔbɛma wadi eh, pepɔ so asase no mu so. amen you can take dominion over the mountain. ɔsi wo bɛ di pepɔ no mu so. you shall ride in high places on the earth. ɔsi wo bɛ di baabi a ɛmu ɛdɔ. there are high places on earth here. baabi a ɛmu dɔ ɛwɔ asase so. that if you don read there you no know. ɛsɛ wo dun hɔ a wo. unto God send you there. àti sɛ nyakubɔ. May God send you there. May you also be there. May you ride in higher places. And the whole world will see you and marvel. When you are on high, everybody will see you. America, look at America. Everybody know of America. Everybody know of America. Obi anim America. Obi anim America. But not everybody know Ghana because America is in the higher places. ẹsẹ̀ ọ̀sán America wọ̀ bẹ̀bí ẹ̀ mú dùn. than Ghana. ẹ̀sìn Ghana. when God set you in higher places. sẹ̀ǹdà púpọ̀ ni wọ́n tẹ̀lé bẹ̀bí ẹ̀ mú dùn. you you don't need to travel from that place oh, no. to that place no. ẹ̀wù ìyá sọ wọ́n fẹ́ túkọ̀ every bẹ̀bí ẹ̀kọ́ bẹ̀bí. but they just know you. àkúfẹ́ wù. from distance. every um, bremu. God himself you want on a higher place. bẹẹbi ẹ mú that nobody can bring you down. sọ obi èsì ní ẹ̀ ń God put you there God God put you there. sẹ̀yìn akókò ni mo sì wá. nobody can bring you down. obi ènìyàn ọbẹ̀ tì mí abẹ́ wá. sẹ́sẹ̀ cannot bring you down. ọ̀pọ̀ sẹ́sẹ̀ tì mí mìíràn unless you yourself calm down. àdìsẹ̀ wọn kọ́ sọ ó bá fẹ̀. amen. and God say I myself. nyàkókò sí na mi àkàsà. Jehovah myself. Jehovah nyàkàsà. I stand to set you. mi kò bẹ́ẹ̀ sí. on a higher place. ẹ wọ bẹ̀ẹ́ bí ẹ̀ mú wow. There is room for equality and freedom. The higher ground. The asase a Where everybody will come. I will be bẹ̀ bá. And hear of you. I will bẹ̀ tó nǹkan. And run to you. I will jọ ní àbá For shelter. A máa mú wa. For protection. A máa ẹ̀ e Bible. For something good. A máa àdìpẹ́ Amen. Amen. Continue. Glory. Amen. Amen ayɛ ŋɔni ŋɔmini ba ne mu. na ɔmo di asase no so efuom nneɛma so. amen. amen. that you be satisfied. sɛ o bɛ mi. with the with the increase of the field. ɛ ma nfaso wɔ asase so. amen. amen. as you are singing here. mmaa yi tu nnwom no wɔ ha no. mmaa yi tu asinging. mɛ nkasa fɔ ɔmo a mo tu nnwom no. this is your field. Aha ayɛ wasase. You have to enjoy the increase of your field. Ɛwɔ asɛ wo di dɛw na ɛwɔ mu Don't be in this field and never enjoy. Na wo di ja wo. As you are here. Na wo ha Somebody must come to church. Obi bẹ bá asọri dẹ. And just tell you. Ọbẹ ká jọ. The way you were singing. Ẹni sẹ́ni àwọn tún yún mi. It's too powerful. O tún mi wò ní dìbò. I feel like dashing one house. Àwọn asẹ́mi ní ẹgbẹ́ bàkú mi jọ. What to enjoy. God must bring enjoyment. Nyankopɔn sɛ Nyankopɔn de ɛdawudie bi bɔ. To this way. Ɛbrɛ wa sɛ asisi. No matter what you do in church. Ɛfɛ mu adi biara wo yɛ wa. That is your field. Ɛha ɛyɛ wa sɛ asisi. You have to enjoy in that way. Ɛwɔ sɛ wo di jɛ wa sase. There must be enjoyment. Ɛwɔ sɛ dawudi bi. Ati wa ɔsi bɔ kani sisi here. Come and do this one. Na ɔsi ɔsi fɔ bɛyɛ wɛ bɛyɛ wɛ. Somebody might just see you and do something good. Obi bɛ wo wɔ na wa yɛ obi And just turn your life around. Na bɛ sisan wa pra. By the way you are serving. I just love the way you are swearing. I want to go to Dubai for some weekend. I want you to take you along. Because I've seen that you are you are serving good. You have to enjoy the increase of your field. Something in any field in this church. Eh, Without enjoying it. That is the place of your enjoyment. Eh, eh, Amen. Amen. Ah, that we enjoy there. ẹ̀wọ̀ sẹ́ òun jíjẹ ọdún. there is something good there. bèbí pẹ́ bí ẹ̀wọ̀. that's why God has placed you there. ẹnu tí ènìyàn púpọ̀ ní wàá tù wọ̀. don't shift it. Men, kù mm, yìí. don't don't leave that to another one. Men, free hàn ẹ̀ mọ́ bí fúfurọ̀. no matter what you are doing. sẹ́ni àìfẹ́ òun bẹ̀rẹ̀ ní àwọn ènìyàn. that field is good for you. sá àkàsí ni ẹ̀yẹ mọ́. that's why God placed you there. ẹnu tí ènìyàn púpọ̀ ní wàá tù wọ̀. and there is an increase over there. ẹ̀nà ìfàsọ́ bí ẹ̀wọ̀ wọ̀. and you have to enjoy over there. ẹ̀wọ̀ sẹ́ òun jíjẹ ọdún wọ̀. amen. amen. there's one country. There's no country in Africa. Ẹ̀kọ́ bí ẹ wọ Africa. Country. That the president. Ah, ọmọ ọmọ ọmọ ìpẹ́yìn. Was an usher. Náà ọ̀yẹ́ usher. That God raised him. Yàgò pọ̀. president. Nà ọ̀bẹ̀ yẹ́ ọmọ ìpẹ́yìn. Usher in the church higher ground. ẹ̀wọ̀n amen. amen. mana wo ɛdi pɛsɛ mu. wobɛnya ɛwo ɛfiri ɔkuta no mu. amen. bɛnya ɛwo. Deuteronomy chapter thirty-two verse thirty. He made him ride on the high places of the earth, that he might eat the increase of the fields And he made him to suck honey out of the rock. Amen. Amen. Suck honey out of the rock. Ọ̀nùmọ̀ ẹ̀wọ́ ẹ̀fìn ẹ̀bùtàn. When directly from Jesus Christ. Na ọ̀múmọ̀ àlàkọ̀jẹ́ ẹ̀fìn Yéṣu. They were drinking from Jesus Christ. Na ọ̀nùmọ̀ ẹ̀fọ́ Yéṣu mu. Amen. Amen. And honey is sweet. Na ẹ̀wọ́ sọ yẹ dẹ̀. Than that things were sweet. Ànyọ́mọ̀ ẹ̀yẹ dẹ̀. And things will be sweet. And Ànyọ́mọ̀ sọ bẹ́ẹ̀ dẹ̀. And honey is prosperity. That honey is full of prosperity. àṣàmọ ẹni ẹnkọsọ. because it's very expensive in our country. ẹsẹ̀ ẹ̀wú ẹ̀yẹ ẹ̀wọ̀ yẹn mọ̀. if you are sucking if you are drinking honey. sẹ̀wọ́ nínú ẹ̀wọ́ à. ẹ̀mẹ̀t there when there is a flow of honey in your life. sẹ̀ ẹ̀wọ́ ẹ̀sọ̀ wà fún àbọ̀ mọ̀. that you are full of prosperity. láti ẹsẹ̀ wá ṣẹ̀ mọ́ ẹni yẹn one time a brother was buying honey. náà mi mi abẹ́ bàbá kú ẹ̀tọ́ honey. I am buying five cedi. ọ̀sẹ̀ ọ̀tọ̀ five cedi. the woman just first took out. àmọ̀ mi náà ṣàtọ̀ ọ̀pọ̀ mi. ah then they talk like ah wey be am na because na toes no no. The thing is very expensive. Eh, full of prosperity. If you are drinking from the rock Jesus Christ. Àṣà wo your life will be full of prosperity. Sweet prosperity. Àyẹ̀jẹ̀ They are people who are prosperous. But it's never sweet. Because they can't sleep. When they are sleeping. God. And you hear this song. That's a good thing that they will jump from their bed. No, well, they will from who pass. See whether Kokubonsam is coming or somebody is coming. To type their life out. Now, I want to my problem. Because they got pro they prospered through wrong means. It's not will be sweet. Wọ́n jẹ́ sẹ́ wò yé di ẹnu ẹ̀mú bẹ́yẹ̀ dẹ̀. And you no be struggling. I Àwọn pray. Look at Solomon. Ṣé Solomon. Look at Abraham. Ṣé Abraham. Look at Job. Ṣé Job. When they were working their prosperity. Rọ́mú náà tí wọ́n yẹ di ẹnu. Their life was sweet. Náà wà bá àbọ̀ wọ́n yẹ Even Job when when Satan came to destroy his life. Rẹ̀ Job ẹ̀ náà bọ̀ sábẹ́ sẹ́yìn àbúrò àbọ̀. When he came back again. Sẹ̀ ọ̀sábẹ́ sì ní dájẹ́. He had double double double of everything. Ọ̀nyàwó ayé wọ̀ ayé wọ̀ bíbí ẹ̀. And everything became sweet on his life. There was total restoration. All over his life. So when you are drinking from that honey, and oh, that sweet taste will keep on coming. You will not be there and come and tell any evil news again. E that this, this accident has taken place. Sẹ accident esi wà ha. And your husband is bad and your, your wife is bad. Àwùkù nù kàwọn àná sẹ òyìnbó kà mọ. No no no that's not sweetness. Wẹ́ẹ́ ẹ̀ ń yẹ tẹ̀ òdì. At this time. Dàáfẹ́ díẹ̀. Say you shall clean that animal. Ọ̀sẹ̀ yẹ bẹ́ẹ̀ mú sá ẹ̀wọ̀ nù. Which is sweeter. A yẹ tẹ̀. I never seen anybody drinking honey. animal. Mẹ̀mú òbí bíara ọ̀nùwẹ̀ wọ̀. Who are friends with before. and their place is nice. na ọmọ ẹni mu ni da hàn. so shall God do unto us. sáà náà ṣe dàkú pa yẹn. that we will enjoy sweetness on earth here. ṣèyẹ bẹ́ẹ̀ jẹun ọwọ́ àṣàṣì sùn. amen. amen. he say an oil. ọ̀sìn náà ẹ̀ kó sùn àná. from the flint rock. Ah, a efiri ọ̀kúta yìí. there is an oil. ẹ̀wọ̀ mọ̀sùlá bí wọ̀. that comes from Jesus Christ. Ah, a efiri kristo mu. that oil. sáà mọ̀sùlá nù. is the one can break the activity of Satan in your life. ẹ̀ is what will make you another man. Ẹnu náà bẹ́ẹ̀ yẹn yóò lè pa fúfurọ̀. It's what that will change you. Ẹnu náà bẹ́ẹ̀ sísan. From evil situation. Ẹbí yọ̀mọ̀ apọ́ ni mu. Into good situation. Ẹ̀kọ́ yọ̀mọ̀ apẹ́ mu. It's what that will change you. Ẹ̀yà bí ẹ bẹ́ẹ̀ sísan. From lower works. Ẹbí ẹ̀mbẹ̀ ọ̀yẹ́ mu. To greater works. Ẹ̀kọ́ kẹ̀sí ẹ̀ mu. You need that oil. Ó yẹ ẹ̀sán wò sánú. God must release that oil. Ọ̀sẹ̀ náà kókó ẹ̀sán ní sánú sánú. That will change your life. Ẹ̀ bẹ́ẹ̀ sísan For you to walk in greater works. Sọ wẹ́n náà tí wọ́n kẹ̀sí mu. There are greater works in Jesus Christ and it will come. Na ẹ̀bẹ̀ba. When he anoint you. Sẹ̀yìn sàn wo na. With his holy oil. Ẹ̀wọ̀n ní ni Musa kọ́. I have found my servant David. Ọ̀sìn náà ma, má mi David sùn. And with my holy oil. Ẹni mi Musa kọ́ kọ́. Have I anointed him? Àmì ní bẹ́ẹ̀ fọ́nù. Tonight. Ànájúwe. May God found you. Yàgùnbọ̀ iṣẹ́. And anoint you. Náà mo sọ. With his holy oil. And turn your life around. And make your life to move forward. Lẹ́kọ̀ọ́ and break the chains of Lucifer. na ntẹ àwọn nsá yìí ká kọ́. and the yoke that tap round your life. na ẹ̀kọ́ náà dẹ́rẹ́ àtúntí wà rà. to your family idols. ẹ̀kọ́ wọ̀ bùsùn ẹ̀bùsùn nù. to marry kingdom. ẹ̀kọ́ marry kingdom. to force of darkness. ẹ̀kọ́ attack nù. may the anointing bring all. ẹ̀wọ̀ sáré ẹ̀sán mi. your life work in liberty. náà wà rà àbọ̀ ẹ̀ tí wọ́n fà mú jẹ́ mu. in Jesus' name. ọ̀ Kristo ti amen. amen. put your hands together for the Lord and you need to thank God. For greater way that is that you tonight. We give you glory. Father, thank you, Lord Jesus, for the greater way. Salam Malin Tala Baba Malin Didibidibidibidi. And for greater way. Eh? Sabalabala. Malin Tandidibidi. La Pa Pa Pa Pa. Yun Salim Salim Pa. Malin Didibidi. sɛ woyɛ mi ogya ɛna ló bɛ mi la mpɛ sɛ ogya mi bɔra mi mu ɛna ló ló la ne sɛ yɛ mi edwuma bi ahyɛ mi mu lutumi mi ayɛ edwuma kɛseɛ mi bɔra mi mu ma ló la ne mi ne enya ne bio ne e e kyɛn mi wɔn pa yɛ sa fa yɛ mi pe na sɛ sɛ yɛmfrɛ no ɛmu na ɔka wɔntɛ no ɔbɛkyɛ nneɛma kɛse a yɛnwi na ɛma tɔ wɔ ne mu ane wɔ ade nti wɔn kyerɛ wo na kɔkɔ na ɛtɔ no kasɛ awurade yesu awurade yesu ɛnyɛ nyibire kɔkɔ no wɔasɛm sɛ ɔmu na ɔka yɛmfrɛ wo wɔatɔ no na wɔbɛkyerɛ yɛn na ɔma tɔ wɔ nneɛma ɛsoso ne a ɛso bo ne ɛyia a ɛnyim ne wɔn wɔ ade ɛnyɛ nyibire kɔkɔ no mapa a ne nyim hwee Teme bali. Kapayasa. Hala bala bende. Bali doshta bala. Yaba yaba yaba yaba yaba yaba. Bring it up, bring it up, bring it up.